ẹ ṣe gan sa tẹ bá hmm. wo ìjọba tó kọjá lọ hmm. nígbà tí ó kù bíi oṣù mẹ́sàn àbí oṣù mẹ́fà kan lọ ọlọ́run lo ìjọba yẹn hmm. láti kó àwọn ọ̀tọ̀kùlú tó wà lórílẹ̀‐èdè jọ láti ṣiṣẹ́ lórí ìwé òfin tuntun wọ́n dẹ̀ ṣe gbogbo àwọn èèyàn ló dẹ̀ rí i pé ìwé tó ń ṣe ń gbà yẹn ká ní à ń lò ní nàìjíríà ó ti bẹ́tà jù báyìí lọ. kí ló dé tá a lò kí ló buhari pati ní ẹ bá wo orílẹ̀-èdè yìí gbogbo olúkúlùkù ló gbàgbọ́ wípé nǹkan tó o bá ṣe kì í ṣe dandan kí n gbà. òun hmm, hmm. mo ṣe sọ̀rọ̀ love àti mm. like. Mm. pé wọ́n yàtọ̀ síra wọn pọ̀. tẹ́ bá wo àwọn tó ń ṣe àkóso orílẹ̀-èdè láti ìbẹ̀rẹ̀ wọ́n fẹ́ràn nàìjíríà gan ṣùgbọ́n wọn ò nífẹ̀ẹ́ nàìjíríà. Hmm they love Nigeria but they don't like Nigeria. Mm. Mm. so torí náà tó bá yẹ pé ẹ wo nǹkan kankan tó ń fà wá lọ sẹ́yìn sà òun náà ni iná àti ẹ̀kọ́. iná àti ẹ̀kọ́. yes. Hmm. ṣé ẹ rí tí a bá rí èèyàn kan tí ó yẹ pé ó ní ìmọ̀ tí ò dàlúrú tí ò pààyàn hmm. tí ò máa ṣe jàgídíjàgan ó kàwé ni. Hmm ẹni tó bá kàwé ẹ̀ lè sọ pé kó lọ́mọ pààyàn. Hmm. kó wá ní òun ó gbà bọ́n lọ́wọ́ yín kó ń lọ pa ẹgbẹ́ rẹ̀. ó ti ní ìmọ̀ pé ẹ̀mí èèyàn ó ní value hmm. ṣùgbọ́n ẹni tí ò bá kàwé tẹ́ tún sọ fún pé kò dáa kéèyàn kàwé ẹ̀tàn ni tẹ́ bá ní kó lọ pààyàn pààyàn torí pé what you don't know hmm. will score you low. what you don't know yes. will score you, low. low. Mm. nítorí náà tí ìjọba yìí bí wọ́n bá tiẹ̀ fẹ́ kó ẹlòmíì jọmọ kán padà sórí national conference tí president Jonathan ṣe it's okay for us now. Mm kò sí nǹkan kan tó ràn pẹ̀lú thirty six states still okay hmm. ṣùgbọ́n kí wọ́n fún gbogbo thirty six states yìí ní oore ọ̀fẹ́ láti govern àlùmọ́nì. àwọn ìpínlẹ̀ wọn ẹ̀yìn ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC gan sọ ọ̀rọ̀ yìí pàápàá ńgbà tí ó fi twenty fifteen ń pẹ́ báwọn bá dórí àlééfà pé gbogbo ìpínlẹ̀ àwọn ó fún wọn ní àwọn agbára kódà Adams ṣí ọmọlẹ̀ láìpẹ́ yìí tún sọ igbákejì ààrẹ wa gangan fúnra wọn wọ́n tún ń sọ lẹ́yìn ìgbà tán dépò yìí ó pé tó bá ṣe bíi tàwọn o àwọn fẹ́ káwọn ìpínlẹ̀ yìí ìyẹn tó ń pè ní true federalism káwọn ìpínlẹ̀ yìí kí wọ́n ní agbára tiwọn kí ló dé tó jẹ́ pé à ń sọ ni àṣé àmúlò. yes àwọn èèyàn kan wà tí nàìjíríà bá ní àlàáfíà bẹ̀rẹ̀ sí sọ yẹn ebi ó pa wọn àríjẹ <laughs> nídìí mọ̀dàrú ni wọ́n hmm ẹnẹ wo náà kò sírísì tí nàìjíríà tó fi gbọ́dọ̀ máa lo iná kan hmm. ó yẹ kí Lagos State kó ní Lagos State Electricity Authority hmm. Ògùn Electricity Authority hmm. Ọ̀yọ́ kí gbogbo state kọ̀ọ̀kan eh, state mi oòrùn ni yóò lò state mi ò lo omi oríṣiríṣi mi ò lo afẹ́fẹ́ afẹ́fẹ́ ẹ wá rí i pé ìmí ìdọ̀tí ni ó lò yes ẹ wá rí i pé kò ní sí orílẹ̀-èdè kò ní sí ìpínlẹ̀ kan ní gbogbo nàìjíríà tí ò ní máa grow tí ò ní máa develop ẹ wá rí i pé ẹ wo òdúwẹ̀ tí wọ́n fi ń tí gbogbo èkó fi ń dọ̀tí gbogbo ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dọ̀tí èkó gangan gangan wọn ò níṣẹ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́. Hmm. wọ́n kàn wá ni wọ́n wá ni. Hmm. so níwọ̀n ìgbà tí kíní yẹn bá dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ rí i pé àwọn àdàbí ìgbàgbọ́ pé ńgbà tí àwọn òyìnbó tó kọ́kọ́ wá mú wa lẹ́rú tán lọ wọ́n tún wá tún kó wa lé àwọn kan lọ́wọ́ pé kán hmm. tún mú wa lẹ́rú ṣùgbọ́n àwọn èèyàn wá láti ta. Hmm, inú ilé làwọn wà wọ́n sì mú wa sí iná dọ̀la. so tí wọ́n bá fẹ́ kí nàìjíríà grow kọ́ jẹ́ kí gbogbo èèyàn tó wà nàìjíríà kan ní àǹfààní tó pọ̀ sí ìwé. Hmm, kan kàwé. ẹlẹ́ẹ̀kejì kí gbogbo stéètì kọ̀ọ̀kan kó jẹnẹrétì náà tiẹ̀ fúnra rẹ̀ kálukú ra dáhùn ya rẹ yes kálukú ọmọ tí ń ṣe. i'm telling you láàrin ọdún mẹ́ta tí wọ́n bá lè ṣe ọdún méjì ẹ bèrè ká ṣé nàìjíríà yìí náà ni ó dé àbàbà wa mo ṣe ebo kiyin o ẹ kú òun látàrọ ọdún twenty nineteen wa ń bọ̀ ṣé ẹgbẹ́ òṣèlú kálukú ṣàgbé kándídéètì bọ́ta àwọn méjì ẹ̀ láwọn pọ̀ wọ́n lẹ́nìkan làwọn support wọn ní CUPP ẹyin ṣùgbọ́n nínú àwọn tó ń díje yìí wọ́n lọ bí àádọ́rin seventy tó sì yẹ pé ẹ ó kọ Àtíkù Buhari Àtíkù Buhari òun là ń gbọ́ ìmọ̀wádìí kan lẹ́nujọ́ mẹ́ta yìí ó ní Ọláwépọ̀ Hashim gbogbo ohun tó ń súnmọ́ wọn ṣùgbọ́n wọ́n pọ̀ kódà obìnrin tí ń bẹ́nu wọn lọ bíi mẹ́wàá Obiageli Ezekwesili mẹ́mbẹ̀ Eunice wà ń bẹ̀ káàkiri káàkiri kí ló dé tó jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀nà kan náà sáà là ń wò sáà àti ẹ̀ ní ìwòye sí nípa pé ó dáa o àwọn bíi àádọ́rin ká gbé wọn yẹ̀wò síra. ẹ ṣe gan nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé àdé àgbọn kò lè ran kúrú náà. àdé hmm? àgbọn kò lè ran kúrú náà. <laughs> so iye àwọn tí wọ́n fẹ́ contest yẹn kọ́ ni ló ṣe pàtàkì. Hmm torí gbogbo wọn ló máa ń ní èrò rere ńgbà tán bá ń bọ̀ bí ìgbà tí Buhari náà ní èrò rere ńgbà tó ń bọ̀ ṣùgbọ́n ńgbà tó débẹ̀ ló ká kì í ṣe nǹkan tí mò ń rò ni mo bá mm. ṣùgbọ́n ńgbà tó tí wọ́n dẹ̀ dé kí la lè ṣe láti tún kinní yẹn ṣe mm. ìbáàjẹ́ obìnrin ló wá ìbáàjẹ́ ọkùnrin ló wá ọ̀rọ̀ mm. tó wà ńlẹ̀ yìí àdí àgbọn ni ìṣòro tó wà ní ara tó wà nù tó wà ní Nàìjíríà ní ìṣèkúrú náà ni àdí àgbọn ọ̀ràn o I'm telling you torí náà ẹ wo ìdúgbò tá a fi mú ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà wọ inú ẹ̀ síbẹ̀síbẹ̀ náà olójẹ́ kí n máa sọ pé àdé àgbọn ọ̀ràn kúrú náà hmm. àwọn kan tiẹ̀ ní torí pé èèyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò gbọ́dọ̀ débi ọ̀rọ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ hmm. so so therefore sir wọ́n kí wọ́n bá fẹ́ kí Buhari àbí ẹnikẹ́ni tó bá fẹ́ bọ́ síbẹ̀ látòun hmm. túbọ̀ kó ṣe àṣeyọrí a gbọ́dọ̀ ṣe àṣeyọrí ìwé tí ẹ wo inú ilé ẹ wo inú ilé tẹlifíṣàn tá a wáyé hmm. àwọn tó ṣiṣẹ́ ilé ìbò ṣe tóbi tó yìí yàrá kan náà jókòó sí tí hmm. wọ́n design architectural design. bí bá a ṣe fẹ́ kó rí rèé. nǹkan tí wọ́n gbé fún contractor tó ṣiṣẹ́ yìí nìyẹn hmm. so tí contractor tó kọ́ ilé náà yìí tí ò bá rí architectural design yẹn kò ní lè kọ́ ilé yìí. nàìjíríà ò ní nàìjíríà ò ní architectural design. Hmm. Nigeria ò ní blueprint hmm. ìdí nìyẹn tí mo sọ pé we cannot build something on nothing. ẹ ṣeun bá mi we can build something on, nothing. Hmm, lágbára Ọlọ́run a ò mọ rèyìn bá ẹ wò ẹja kúrò lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá ọbọ ìkálọ ọ̀rọ̀ ìpànìyàn tí ń ṣẹlẹ̀ lọ́tùn-ún lósì láàrin báwọn bókobòkó ṣe ń pààyàn lókè ọyà yìí náà bẹ́ẹ̀ làwọn fúlàní darandaran darandaran tó ń pe àwọn darandaran làwọn náà ń ṣekú pa àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ibo la ti ń bọ̀ ibo la dé dúró ibo la ń lọ lórí ọ̀rọ̀ pànìyàn lórílẹ̀‐èdè nàìjíríà. inú ifá ni fatima wà sá hmm. tí a bá ṣe nǹkan tó yẹ ká ṣe ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ hmm.